السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثامن والعشرين وأربعمائة وعن البراء بن عازف رضي الله عنهما وعن أنس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم قال إن الكافر إذا عمل حسنة أطعم تعمة من الدنيا أطعم تعمة من الدنيا وأما المؤمن فإن الله يدخر له حسناته في الآخرة ويعقبه رزقا في الدنيا على طاعته inú kọ́ jẹ́ péjọ tẹ́ǹrò ló pàtàkì jù ka ma lọ lé wa. wa fi riwayatin inna allaha la yadhlimu mu'minan hasanatan يعطى بها في الدنيا ويجزى بها في الآخرة وأما الكافر فيطعم بحسنات ما عمل لله ما عمل لله تعالى في الدنيا حتى إذا أفضى إلى الآخرة لم يكن له حسنة يجزى بها رواه مسلم وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم يغتسل منه كل يوم خمس مرات رواه مسلم وعن ابن عباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه رواه مسلم آية قوي أنا و lábẹ́ أقول لي kan إقبار على قولون ó ń sọ fún wa nípa ẹ̀san lórí iṣẹ́ rẹ̀ tó bá ṣe ẹ̀san tí ń bẹ fún káfìrí lórí iṣẹ́ rẹ̀ tó nà bá ṣe tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí sọba alábòsí yóò san olùgbàgbọ́ òdodo lẹ́san lórí dáadáa tó bá ṣe yóò sì san kèfèrí náà lẹ́san lórí dáadáa tó bá ṣe àti èkíní àti èkejì wọn mọ́mìnì àti káfìrí wọ́n sì gbẹ̀san ìdásán bá ṣe nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í sábò ṣiṣẹ́ nìkan ẹ̀gbà wọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lónìí wọn alátọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu wọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé dájúdájú tí kèfèrí kan bá rí iṣẹ́ rẹ̀ kan ṣe ọlọ́run ó tara iṣẹ́ rẹ̀ tó rí ṣeun yóò fún ní oúnjẹ kan jẹ láyé yìí ìyẹn ni pé sàn tí ó rì ó ní pé wọ́n fún lóúnjẹ kan jẹ láyé yìí ṣùgbọ́n mùmínì tóun bá ṣiṣẹ́ rí ẹyọ kan ńṣe lọ́lọ́run ọba kó ẹ̀san dáadáa rẹ̀ tó ṣe pamọ́ díjọ́ gbẹ̀ndàlùkìyàmà nítorí ẹ̀ má jẹ́ ọ yọ ọ lẹ́nu ọ̀nà lè là fóun jù ọ lọ ó lè rí ṣe jù ọ lọ nǹkan lè máa bọ́ sí fún jù ọ lọ ọlọ́run ọba ló wù ló ṣe bẹ́ẹ̀ nítorí pé àtètè gbẹ̀san ńlọrọ sí kèfèrí ayé ń bí yóò rẹ̀ san tó ṣe gbà ní wàrà ń ṣe ní kí ṣùgbọ́n wọ àwọn rere tí wọ́n bá rí ṣe ọlọ́run ọba kó ẹ̀san rẹ̀ pamọ́ títí dọjọ́ ìgbéǹde àlùkìyàmù. nílé ayé ń bì ọlọ́run wà á fi ìpèsè yóò fi máa gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ láyé ń bì látàrí pé ń tẹ̀lé tọlọ̀ ìyẹn ni pé láyé wàá rí gbà lálùkìyàmà wàá rí gbà rọ́bànà ẹ̀sìn àfi dùnìyà hasanà wọ́n fi àkírọ̀tì hasanà tẹ̀wọ́kínà àdàbẹ̀ dáadáa tí wọ́n bá rí ṣe wàá gbẹ̀san rẹ̀ láyé ò ní pòfo rẹ̀ lálùkìyàmù yàtọ̀ sí káfìrì ó náà gbẹ̀san ṣùgbọ́n láyé ń bì ní. ó dà gẹ́bí tó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Adi ibn Hatim at-Ta'i Adi ibn Hatim radiyallahu anhu Hatim bàbá rẹ̀ òǹkún kẹfẹ́ bàbá rẹ̀ yín wá jẹ́ ẹni tó lawọ́ kọjá gbogbo sísọ. So débi pé nínú èdè lárúbáwá dòní àmọ́ tí wọ́n ṣẹlẹ̀ díjọ́ gbẹ̀ndàlù kìyàmá àmọ́ dòní tá à ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá fẹ́ ṣe àpèjúwe pé èèyàn lawọ́ wọn ò léèyàn méjì tí wọ́n máa fi wọ́n wé ju Hatim lọ. wọ́n máa sọ lédè lárúbáwá pé ajiwadu min Hatim ajiwadu min Hatim láti ayé jahiliya títí tó fi dá ayé Islam tó fi ń dìrọ̀lẹ́ ayé lọ àwọn èèyàn ò yé sọ. So ọ̀làwọ́ kọjá gbogbo bìkẹ́ afọ gbogbo ọ̀làwọ́ láyé ẹ̀yìn hatim ni wọ́n tò ọ̀làwọ́ débi pé ọ̀nlọ́njọ́ kan ó wá bá ẹnìkan tó ṣe pé wọ́n fi ṣe wọ̀fà àbí wọ́n so mọ́lẹ̀ ẹ wá béèrè kí kínú dé tẹ́ fi mú arákùnrin mọ́lẹ̀ wọ́n á sọ pé ọ̀jẹ̀wò àsìkò àti san sì tó kò rí ń tàwọn fi wá so mọ́lẹ̀ ó wá ní kí wọ́n fòun ṣe lórí gbèsè tí arákùnrin yẹn jẹ kí wọ́n dáhùn lẹ́kọ́ máa lọlé ẹ dákun bó ìwọ ṣe jónú rí ara jìbótì bá ìwọ jẹ gbì ó sì ń palẹ̀ máa ti kú gbì wọ́n ní kí ló dé ó nítorí pé n tó ṣẹlẹ̀ ní pé léyìn ọ̀dájú kọ́ lẹ́nìkan bó sì léyìn àkọ́dájú kí wọ́n lówó tí wọ́n fi lè wá túlẹ̀ àmọ́ bá sọ èmi má lẹ̀ táwọn ará ilé bá gbọ́ ń tọ́sẹ̀lẹ̀ owó ń bẹ́ lé tí wọ́n kó wa tú mi lẹ̀ gbèsè tí ọkàn ọkùnrin ńlá wọ́ kọjá àbíkí àfọ. ọmọ wa ń bi anabi sallallahu alaihi wasallam léèrè pé wà anabi ní ìsìn bàbá òun ẹ̀yin náà mà ọ̀rọ̀ rẹ̀ ọ̀pá mọ́sẹ́nikẹ́ni bó ti ṣe lawọ́ tó ṣé ẹ̀sán kan bẹ fún bí àbí òsì anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ti gbẹ̀san rẹ̀ láyé orí tí gbogbo èèyàn tí wọ́n fi ń ṣàpèjúwe talẹni náà láyé tó gbajúmọ̀ nínú líláwọ́ bíi bàbá rẹ̀ gbogbo èyí rere tí bàbá rẹ̀ ní ẹ̀san náà nù lórí tó gbélé ayé ṣe kò sí nǹkan kan fún lálùkìyámà jù yà lọ torí rẹ̀ wọ káfírin ọbẹ̀ tí wọ́n ń bù ṣe fùfú rẹ ọ́ndọ́sọ̀ àwọn ẹran tí wọ́n ń jẹ àwọn mùsùlùmí yìí sábà gẹran wọn bọ̀kù àtúbẹ̀ ìwọ ń rí oúnjẹ ń jẹ ọ̀n pẹ́tẹ̀ lábó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ lákòókò ètí ń túmọ̀ sí pé ẹ̀ ń gbà á lágbà pé láyé ń bí kí ẹ ṣe bí tọ́tí o láìpọ̀ gbà pé ọ̀ ń gbẹ̀san rẹ lágbà pé láyé ń bí walakin tó bá dijọ́ gbẹndàlùkìyàmà kò sí nǹkan kan fún ọjọ́ ìyà lọ. torí olúwa ẹlẹ́dàá wa ó ní innahu min suleiman wa innahu bisimilahi rahman rahim arrahman ó ní pé ọba àjọkẹ́ ayé káfíìrì ọgbà tiẹ̀ láyé mọ́mí ọgbà tiẹ̀ láyé torí kí ilé ayé ọjà máa ń kankan iná ló ṣe wá nù àdéhùn anábì sallallahu alaihi wasallam pé tó bá pélé ayé wúwo tó ọ̀kan nínú ìyẹ́ méjì tẹ́ ẹ̀fọn ní ẹ̀rákùn ẹ̀fọn gan ti tó gbogbo ẹ̀fọn tó tálì kí lọ́wọ́n tó bá jẹ́ pé ilé ayé gbogbo ilé ayé lọ́dọ̀ Allah ọba wúwo tó bí ìyẹ́ ẹ̀fọn bó ti ṣe tó ó sì máa pé nínú ilé ayé yìí náà ni àwọ̀ ọ̀jẹ̀ dábàá wípé àrù kọ̀ńténà lórí kọ́dà kọjá mi abẹ́gẹ́ tiẹ̀ bó wàá rí tó wàá pé ẹrù ni wọ́n kó sínú kọ̀ńténà bí kátọ̀n mélòó ló lè gba kọ̀ńténà dábàá pé kátọ̀n ẹ̀yìn tí wọ́n á máa tó kíni kíni àì máa tó náà náà bisikíìtì báwo ló kó sínú kọ̀ńténà wàhálà sìngíláńdì abẹ́gẹ́ tiẹ̀ gbọ́rọ̀ <laughs> bíi ráìsì irú ráìsì mélòó wọn lè kó nu kọ̀ńténà kan. sẹ́wọ̀n pé ẹnu ọkọ̀ ròyìn wọ́n á sọ pé o lè gbé ọgbà two billion sẹ́ẹ̀jẹ̀ dán wò gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ràn owó tó ọ̀rọ̀ àtàdínmẹ́yìn nípa ẹ̀ má pa mí inú ilé ayé ni irú nǹkan yìí wà táwọn ò lè gbé talẹ̀ nínà nínú lè dábàá kó òun rú mọ́tò pé ọ̀rọ̀ èèyàn yàtọ̀ sọ̀rọ̀ gbogbo tó bá jẹ́ pé ó bá wúwo tó ọ̀kan nínú ìyẹ́ méjèèjì tẹ̀ fani ni mẹ́sàkọ̀ minhal káfíra kẹsàmà ọlọ́run ìbá ti jẹ́ kí kèfèrí ó rí kọ́ọ̀pù kan mú nínú rẹ̀ kọ́ọ̀pù kan omi kò bá ti rí mu nínú ẹ̀ àwọn torí pé ilé ayé ọ̀já máa kankan lọ́dọ̀ ọlọ́run ẹni kálukú ṣe ní tiẹ̀ ọlọ́run àmọ́ fẹ́ ni tó fẹ́ àtẹ̀ntì ọ̀fẹ́ ńlẹ̀ ayé ṣùgbọ́n kò ní fẹ́ nìkan àfẹ́ntọ́ bá fẹ́ ọlọ́run dákun ṣe wá lọ́kàn nù wá akramakumullah torí ẹ̀ kẹsẹ̀ rí náà gbẹ̀sán nǹkan tí ń ṣe láyé ẹ̀yin wọn kọ́ ah baba rántí ìwà rẹ̀ dáa pọ̀ o kọ́dà ìyá títí òun náà gan wọ́n ń gbẹ̀sán rẹ̀ láyé ìwà rẹ̀ dáa pọ̀ ẹ̀san ni òun náà gan ẹ̀san ni wọ́n tún wá rí inú jíjẹ mímu wa àmọ́ lọ́rùn kọ́ kò sí nǹkan kan fún wa ọ̀dà èwo lẹ́yìn fẹ́ tí kò dáa fún yín láyé lọ́rùn àbí kọ́ dáa fún yín láyé lásán ewu lẹ́ ń fẹ́ méjèèjì là ń fẹ́ tọ́ ẹ̀rí pé nulẹ̀ ayé kìí ṣe gbogbo yẹn lọ́dà fún nǹkan àrí ní tí ò ṣe tà ọ̀dà tó bá burú láyé tẹ́ ẹ fẹ́ kó burú lọ́rùn ọlọ́mọdé ọlọ́mọdé ó burú fún wa àmì kàkà o tó akramakumullah àwọn kèfèrí yìí ayé ni ẹ̀yin náà máa kí ìsádùn àwọn wọn ò ṣàdú ọ̀run rí wọ́n tún lákọọ́lẹ̀ ń bẹ nínú ìwé ọwọ́ àwọn tí ẹ má ṣàdú àfọkùnmá o iṣu ọwọ́ ẹ̀dá ni kó gbẹ̀dá là àwọn ọmọ rú wọ́n ní ká ẹ ṣàdú àfọkùn walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà wọn àti ìdè ọlọ́run á fún aróyìn tí wọ́n máa sọ torí kọ́lọ̀ máa tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ wọ́n máa sọ kọ́lọ̀ foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo adúpẹ́ fọlọ́ torí ẹ ẹ máa jẹ kẹ ẹ máa pọ́n tìlà ẹ máa jẹ kẹ ẹ máa yọkùn ayé lọ́mà ẹ gbẹ̀san dáadáa yín ṣùgbọ́n níbo láyé ń bì torí ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam sọ pé ad-dunya sijnul mu'min wa jannatul kafir ilé ayé tẹ́ rí ọgbà ẹ̀wọ̀n ni o fáwọn olùgbàgbọ́ òdodo àlìjánnà ni o fáwọn akẹfẹ́rì nínú ẹgbàá wa kan anabi sallallahu alayhi wa sallam sọ pé inna allaha la yazlimu mu'minan hasanatan ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní fi dáadé yọkan tí mọ́mìnì ṣe ṣàbòsíṣe dáadé yọkan tó o bá rí ṣe ọlọ́run ọba kò ní fi ṣàbòsíṣe ọ. yọ̀tọ̀ biha fi dunya ọlọ́run ó tara dáadé yọkan san lẹ́sàn-án nílé dáadáa ẹyọ kan torí sẹ́wọ̀n wàá gbẹ̀san rẹ̀ láyé ń bì wa yujza biha fil akhirah ọlọ́run ó tún tara dáadáa ẹyọ kan yóò tún san lẹ́sàn tó bá di jọ́ gbẹ̀ndẹ̀lù kìyàmà òòrè di mélòó ó di méjì wa amal kafir ẹ̀rí kẹfẹ́rí ń tiẹ̀ fa yut'amu bi hasanatin ma amila lillah wọ́n fi àwọn dáadáa wọ́n tàtàrí rẹ̀ fún kèfèrí ní nǹkan tí ó jẹ láyé ń bí tọ́ba jẹ́ pé dáadáa tó ṣeun ó ṣe nítorí ọlọ́ọ̀ni kèfèrí fa yọ gbẹ̀san rẹ̀ láyé ọlọ́run bíi salabos dáadáa tí kèfèrí ṣe ó ṣe nítorí tọ́lọ̀ wọ́n wá ti torí dáadáa kan wọ́n fi san lẹ́san àwọn dáadáa láyé ń bí dáadáa wọ́n parí sára kórìí jẹ hatta idha afdha ila al-akhirah tètè tó fi di pé ńgbà tí kèfèrí náà bá yọ sọ́lọ́ kìyàmà lam yakun lahu hasanatun yujza biha kò ní sí dáadẹ́ yọ̀kan fún kèfèrí tí wọ́n fi san lẹ́san torí pé gbogbo dáadáa dáàbá bá san lẹ́san rẹ̀ ó ti gba ẹ̀san rẹ̀ nílé ayé torí ẹ̀ ní sheikhul islam ibn taymiya rahimahullah wọ́n ní sábà dénjọ́ gbẹ̀ndàl kìyàmá wọn ò ní gbé kèfèrí wọn ò ní gbésẹ̀ rẹ̀ lórí òsùn torí pé ẹni tí wọ́n gbésẹ̀ rẹ̀ lórí òsùn wọn lẹ́ni tó ní dáadáa àti àìdá ńgbà ọjọ́ pé gbogbo àìdá níṣẹ́ rẹ̀ kí ni wọ́n fò onídìí tó nídìí kẹtùmọ eléyìí àìdá ni gbogbo rẹ̀ kí lẹ̀san àìdá iná náà ni ẹ̀yin tẹ́ ẹ ní dáadáa tẹ́ ẹ láì dáa ni wọ́n gbé dáadáa yín sórí òṣùwọ̀n wọ́n gba ìdá yín sórí òṣùwọ̀n èyí tó bá ti tẹ̀ wọ́n jù nọ́mbà àbẹ̀lẹ̀ mú kọ́lọ̀ wọn jẹ́ kí dáadáa wa kọ́ tẹ̀ wọ́n. alimam muslim ló gbẹgbà wá ìjáde láṣọ tó máa sọ fún pé al-Bukhari ló gbẹgbà wá jáde muslim ló gbẹgbà wá jáde ọkàn rẹ ó ti balẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi mùsùlùmí pé ẹgbà wá yìí ńkọ́ ẹgbà wá sọ́fẹsẹ̀ rìn lẹ́nu kò bùkátà ká máa taná wòdì rẹ̀ àwọn atani àti tani àti talọ́gbà wa ń bọ́ ń bẹ̀ àbùkátà rẹ̀ ó ti tó ká máa pété alọ́gbà wa al-Bukhari ó ti tó ká máa pété alọ́gbà wa Muslim bó tilẹ̀ jẹ́ pé àwọn àdìsí kan wà nínú Sahih al-Bukhari rahmatulahi alayhi al-Imam al-Bukhari ló gbé jáde á rí apá kan nínú àwọn olùmọ̀ pàápàá jùlọ láyé tilẹ̀ rẹ̀ má lónìí táwọn sọ pé hadith etí imaamu Bukhari tó ń pè ní sahihun li dhatihi àwọn wa sọ pé sahihun li ghayrihi sahihun li dhatihi kò dọ́gba pẹ̀lú sahihun li ghayrihi hadisi gangan fúnra ara rẹ̀ tá a bá wo nìkan sangiliti sahih òní wọn kò ní sahihun li dhati sahihun li ghairi kìí ṣe sahih kìí ṣe sahih àwọn ọ̀nà míì ọ̀nà míì ọ̀nà míì táàdì tìyẹn gbà wá gbogbo ẹ̀ pátá hasan hasan hasan hasan hasanu tí hasanu kan tọba kun tí hasanu mi tó náà tún kun tí hasanu mi tó náà tún kun yẹn ké àdìsí tó da ètò da tún kun ètò da tún kun ètò da tún kun pípọ̀ tó pọ̀ àwọn ni wọ́n wá jọ gbéra wọn wọ́n gbéra wọn sókè wọ́n wá di sahihun li ghayri ó nítorí omi omi mú gúnrégé omi ìmúgúnrégé wọn yàtọ̀ sí òun fúnra ara rẹ̀ lógúnrégé Bukhari báyìí sọ fún wa pé síra tèmi yìí alimusinatul jamiu àwọn àdìsí tó ẹ kó rìn lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tí ò sí wípọ́ jálà ni àwọn ẹni tó sì gba àwọn àdìsí wa àwọn ẹni tó pè àwọn májẹ̀mú mi ni a sì ti gbé májẹ̀mú al agbéyẹ̀wò sí ti muslim atúgbéyẹ̀wò sí ti gbogbo olùmọ̀yọ́kù àríkè mẹ́jẹ̀mú tí Buhari fi dájọ́ láti sè lórí kó gúnrégé òní mẹ́jẹ̀mú tó lágbàá jù torí ẹ̀ náà ti sọ pé hadithi eléyìí tó ga jù ní gígúnrégé òun náà nìyí tí Bukhari àti muslim bá jọ gbà wá èyí tó tẹ̀lé òun náà lè tí Bukhari bá dá gbà wá èyí tó tún tẹ̀lé lé yẹn òun lè ti muslim bá dágbà wá èyí tó tún tẹ̀lé yẹn òun lè tó ṣe pé bukhari ó gbà wá muslim ó gbà wá ẹlòmíì ló gbà wá ṣùgbọ́n lórí májẹ̀mú bukhari lẹ́yìn eléyẹn èyí tó tún gbà wá lórí májẹ̀mú ti muslim bó wàá sì wá dé ní ìsìn tí wọ́n sọ fún wa pé èyí tí bukhari pè ní sahihun li dhatihi sahihun li ghayrihi ní lọ́dọ̀ rẹ̀ sẹ́mi kó mú fura dárí nítorí pé ẹ mọ̀ pa wa àwa kọ́ principles ni àwa fẹ́ máa lò lórí àwọn àdé amọ́rò àwọn Bukhari àti Muslim àwọn gangan àwọn gangan ni wọ́n ṣe foundation principles àwọn ló fi lọ́lẹ̀ a kì í sì máa ìyẹ́ ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ so a máa ríru rẹ̀ ambos bọ́sí imam Muslim imam Muslim ní sùn yóò gbà àdìsí wa á rí nínú àwọn tí wọ́n ń ṣe àwọn ìwádìí yẹn láyé tiwa torí pé tíra ni àwọn nítawà fi ń ṣe ìwádìí àwọn Bukhari yẹn gbogbo ẹ̀ wà lórí so ní ìsàn á lè ṣe ìwádìí ká sọ pé àdìsí tí Muslim pè sahih ó lè kọ́ ọ̀rọ̀ mbẹ́mbẹ́ ọ̀rọ̀ mbẹ́mbẹ́ báwo ẹ fẹ́ gbà nǹkan ni ẹ fẹ́ gbà nǹkan ni ha Muslim yìí báyìí nìyí àwọn àdìsí rẹ̀ tó mú wa àwọn àdìsí sahih náà àdìsí sahih ha tọ́wọ́ ayẹ ká wá tẹ̀ bàtí lẹ́yìn Abu Dawuda ń bẹ́ńlẹ̀ òṣìṣẹ́ lórí ẹ̀ An-Nasa'i ń bẹ́ńlẹ̀ òṣìṣẹ́ lórí ẹ̀ Ibn Majah ń bẹ́ńlẹ̀ òṣìṣẹ́ lórí ẹ̀ torí káwọn àdìsí tí wọ́n lè máa bẹnu àtẹ́lù nínú Sahih Muslim wọ́n sọ pé òun ò gbé wọn jáde gẹ́gẹ́ bí àdìsí tó ní ìpìlẹ̀ ṣùgbọ́n agbéjáde ni ala sabilil mutaba'a afẹ́kọ́tẹ̀lé yìí tá a fún ní ìdájọ́ kó ń lọ nípìlẹ̀ ń bì kọ́ máa jẹ́ èyí tó jẹ́ pé agbéjáde pẹ̀lú ẹ̀ so ala kulli hal alimam Muslim ló gbẹgbà wáyé wa ọkàn wa balẹ̀ ọkàn wa balẹ̀ tọ́ ẹgbàá wa tó tún tẹ̀lé léyìí wọ́n ní masalu salawati al-khams àpèjúwe àwọn sọlawati márààrún tá à ń ṣe lójoojúmọ́ kamathali nahrin jarin ghamrin ó dàgẹ́ bí akérèmọ́bù odò tí pẹ̀lú omi rẹ́gẹ́dẹ́ bíbẹ́ẹ́bí ahadikom wọ́n ń sàn lẹ́nu ọ̀nà alẹ́ ẹnìkan nínú yín ìyẹn ni pé kò bùkátà ní sàn á máa sọ̀rọ̀ nàìjíríà pé a ní river niger a ní river benue a ní river ọ̀ṣun a ní river ogun eh, àwa náà sì ní river ọba. abẹ́rẹ́ rí nǹkan mẹ́ lọ́wọ́ àti kójú dé atúlẹ̀ ní rìbá làkà so ẹ̀yin náà máa sọ pé ẹ ní gbogbo ẹ̀ sá àkọsán lẹ́nu ọ̀nà ilé tiẹ̀ sọ̀rọ̀ pé ọ̀sẹ̀ bùkà lọ́wọ́ fẹ́ lọ rìbá nájà ní sísọ nígbà kọ́dà kó ṣe láfíà jí kwara ń bí ló ti fẹ́ sẹ́wọ̀n kọ́ gbà so odò yìí wá ń sàn ni pé màá hù fi mùtẹ̀ náà wọlé yẹ́dẹ̀ẹ́ omi odò yẹn ń bẹ níbi tọ́wọ́ rẹ ti yóò ti kíá ok tírù rẹ bá wá wẹ̀ odò ń sàn lẹ́nu ọ̀nà ilé rẹ̀ níjẹ́ olóò bẹ̀rẹ̀ sí wẹ̀ ọ̀dà láyìíra nítorí kékeré yìí ṣe pé wàhálà ló ṣe tó fi romi abẹ́rẹ́ nǹkan mẹ́rin àwọn àgbẹ̀ ntọ́ka ṣẹlẹ̀ náà ni pé kò sí dòró tá a bá máa fi pami dòró pami odò abẹ́rẹ́ gẹ́tì ẹ̀ kí fi pami odò lọ́dọ̀ igba igba lẹ́sìn pan ó gbé bọ́kẹ́tì rẹ kalẹ̀ ó sì máa fi gbá bù ó ń rọrùn bàjẹ́ ọwọ́ àìsídòrò ni ajẹ́ pé ọ̀bùn kò rí ntìrànà má bí ikú ọkọ ọkọ tó ti kú yìí náà ni ò jẹ́ máa sani bá máa wẹ̀ fún ó kẹ́ ọ máa rùn tó torí ẹ̀ odò yìí ń sàn lẹ́nu ọ̀nà ilé rẹ ọwọ́ à ń nínú odò yìí márùn ṣé ara rẹ lè ẹ̀rí kẹ́kọ̀ọ́ kan lọ́pọ̀lọpọ̀ wa ń wẹ̀ lójúmọ́ alihamudulilayi síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ̀ márùn torí pé kò túmọ̀ sí márùn o àmọ́ generally tó ń tipẹ́ kan là ń wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ irun báwo wá ní sẹ́yìn bá ń wẹ̀ lẹ́ omi ti ń bọ́ lára rẹ̀ lọ torí pé ti máa oògùn tá à ń la yín gbogbo ìgbà yìí ó ń gán ìdọ̀tí ni ó rí i pé kó tó wẹ̀ kó tó sùn lójoojúmọ́ tó ń bá ń wẹ̀ oorun tó máa sùn ọ́ gbádùn àmọ́ má wẹ̀ lẹ́yìn ìgbà tó bá jẹun o eléyìí bẹ́ẹ̀ nù nàṣíhà táwọn olùtọ́jú aláàrẹ̀ tó ti máa fún yàn látàyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìn bẹ́ẹ̀ dò ní gbogbo mẹ́díkù dọ́kítọ̀ náà sọ bẹ́ẹ̀ fún ọ ẹ má máa jẹ́ pé ńgbà tẹ́ bá jẹun tán lẹ́ẹ̀tọ́ wẹ̀ wọn bẹnu tí máa ṣe sábàbí kú fún yàn lójijì so wọn máa ń kó bá làáfíà ẹ sì wẹ̀ kẹ́ tó jẹun gbogbo àti ọba fẹ́ wẹ̀ má jẹ́ ọjẹ pé oúnjẹ ló síwájú kó tó wẹ̀ ìwẹ̀ ni kó síwájú kó tó ṣe kíni kó tó jẹun tọ́ba wọn wẹ̀ nínú akérèmọ́bù odò lẹ́ẹ̀márùn lójúmọ́ tẹ́ ẹ rí ìdọ̀tí ara rẹ̀ ọ̀sẹ̀ kù kò ní sẹ́kù àpèjúwe sọ̀làwátò hamsin tẹ́ ẹ bá máa mójútó àwọn sọ̀làwátì márààrún yìí ẹ̀ṣẹ̀ yín kan ò ní ṣẹ́kù àṣìṣe yín ò ní ṣẹ́kù ọlọ́wọ́n máa fi sọ̀làwátì yóò máa fi pẹ̀sẹ̀ rẹ́ fún yín yóò máa fi pẹ̀sẹ̀ rẹ́ fún yín nítorí pé ẹ̀ṣẹ̀ yín gan ò ní pọ̀ tẹ́ ẹ máa ti ń ṣe sọ̀làwátì inna salata tanha anil fahsha'i wal munkar wa la dhikrullahi akbar sọ̀làtì máa ń léyàn kúrò nídìí àwọn àwà pálapàla kúrò nídìí àwọn àwà tọ́lọ̀ ń kọ̀ fún wa ìrántí ọlọ́run lọ́gà jù ìrántí olúwa ẹlẹ́dàá wa ń lọ́gà jù torí ẹ̀wọ́ ọmọ ya nínú ẹ̀sìn Islam gbìyànjú láti jẹ́ ẹni tí ò fi sọ láti ṣeré mójútó kó o sì máa ṣe ní gbogbo ìgbà pàápàá jùlọ ìwọ ọkùnrin ní mọ́ṣáláṣí kí ló fẹ́ dùn ọ̀nù gan tí ìbá sin lọ kí ni ti ń jọ lójú nínú ilé ayé yìí tá a bá yọwọ́ sísẹ̀sìn kó nú ọ̀rọ̀ rẹ̀ nítorí dájú ni pé a sọ pé ó jèrè nǹkankan gbà tí ìyẹn bá ti sin lọ Umar radiyallahu anhu ó ní as-salatu as-salah ẹ mójútó sọlẹ̀ ẹ mójútó sọlẹ̀ la hazza fil islami liman o ò lè rèrè kankan jẹ nínú ẹ̀sìn islam yìí tó o bá ti jẹ́ pọ̀ pa sọ̀láàtì ló sì yà wá lẹ́nu láwùjọ ti yorùbá àwọn aforúkọ lásán jẹ́ mùsùlùmí pọ̀ bàjẹ́ fala saddaqa wala salla walakin kadaba wa tawalla agbọ́dọ̀ gbìyànjú. a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àfẹ̀sìn wa ṣeré àfẹ̀sìn wa ṣeré oríṣe oríṣe owó ń bẹ lọ́wọ́ rẹ kò sówó lọ́wọ́ rẹ ọgbádùn ọgbádùn dáadáa a gbọ́dọ̀ ṣe sọ́lá a ṣe ọ̀sọ́lá orí ńlá kan lọ́gbọ̀n o nínú àwọn orí ńlá ńlá eléyìí tí ń bẹ nù sọ́lá tọ́ ọ bá máa mójútó sọ́lá nǹkan kan ò ní ṣẹ́kù nínú àṣìṣe rẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ sọ̀láàtì lọ́lọ́wọ́ máa bọ̀ fífọ́ má ọlọ́dàkùn sàwa náà lọ́kàn náà tí ó rọrí ńlá yìí. Ibn Abbas radiyallahu anhuma ó gba ẹgbà wá kan wá ó ní mo gbọ́ sí ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run ọba kó máa bá a ti ń sọ yìí pé ma min rajulin muslimin yamut kò sẹ́nìkan tó jẹ́ mùsùlùmí tí ó kù rọ́júlù tí wọ́n sọ ń bẹ̀ yẹn wọn ò lérò kìí pé ìtumọ̀ rẹ̀ tó bá fẹ́ túmọ̀ rẹ̀ ni kò sọ́kùnrin kan mùsùlùmí tí ó kù kò sẹ́nìkan torí nínú òfin ṣẹ̀ríya wọ́n ní àwọn nǹkan kan bẹ tí máa wá pẹ̀lú pé wọ́n ń tọ́ka sí pé obìnrin kan àbí ọkùnrin kan tọ́jà kí tẹ́ bá wádìí òfin tó wá lábẹ́ rẹ̀ ẹ rí i pé àtọkùnrin àtobìnrin kọ́ wọ́n dọ́gba ń bẹ̀ á wà á mú ẹni tí kò wọ́nú gbólóyún á mú náà pẹ̀lú ẹni tó wọ́nú gbólóyún pẹ̀lú ní táǹpẹ̀ ní bí ẹlọ́gọ́ ẹlẹ́fẹ́rẹ́ ńtọ́ yí àwọn agbada nù torí ìdájọ́ yìí kò sí yàtọ̀ rẹ̀ láàrin ọkùnrin àtobìnrin kò sẹ́nìkan tí ó jẹ́ mùsùlùmí tí ó kù فيقوم على جنازته أربعون رجلا tí àwọn èèyàn ogójì eléyìí náà gẹ́gẹ́ bíi ìtàkọ́kọ́ ní kí sàwọn ọkùnrin nìkan kò bá àjọkùnrin àti obìnrin ló ṣe sọ láti sílá tábàtà ti rí èèyàn ogójì la yushrikuna billahi shay'a tí wọ́n yìí fi nǹkan kan sorogún sọ́lọ̀ àwọn ni wọ́n dìde ṣe solatul janaza sí lára èèyàn fọ́tì tí kì í ṣe orogún sọ́lọ̀ pẹ̀lú nǹkan kan nínú ìjọsìn illa shafa'ahumullahu fi àfi kí ọlọ́run ẹlẹ́dàá wa kó gba ìpẹ́ wọn lórí ẹ̀ àfi kí ọlọ́run ẹlẹ́dàá kó gba ìpẹ́ wọn lórí ẹ̀ wọ́n ń tọrọ ọ̀pẹ fún ọlọ́run ọgbà nítorí kíni èèyàn pógójì àti nítorí kíni ogójì wọn wọn kì í ṣẹbọ sọlọ Allah ẹ rí i pé àkọ́kọ́ láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ tó máa gbọ́ kó kúkú wọ́n yẹ kópa nínú sọ̀látùl janaza wọ́n yẹ kópa nínú sọ̀látùl janaza kìí ṣe ta ìgbọ́ o ẹlòmíì ọgbọ̀ yọ máa máa má lọ ibi tí wọ́n ti ṣe sọ̀látùl janaza ń ṣe lára kí ló dé ó lé ní wọ́n ti dá fóun pé kó wọ́n máa lọ lé tó kù bá ti kú ta ni ń dá fún ọ dájú pé ẹ̀jọ̀ máa nítorí pé ìwọ bá kópa nínú sọ̀látùl janaza ẹ̀sìn islam sọ pé ọgbà ládàlá tí wọ́n pè bùbù rẹ̀ pẹ̀lú kíni qirab qirab anabi tún sàlàyé rẹ̀ ó ní mislul jabal al-azim ó dàbí òkè ńlá àwa tọ́kì rere wa róńdò àìdá wa kúnlẹ̀ barakata barakata wọ́n wá ní iṣẹ́ kan bẹ tí mo bá fi lè kópa ń bẹ̀ máa gba ẹ̀san ńlá tó dàbí òkè ńlá kí ló wá ní lọ sí kí ló ń ná Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar asalaamu alaykum wa rahmatulah ẹ dákun ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mélòó tó o bá fi lè kópa ń bẹ̀ ẹ̀san ńlá yẹn bẹ fún ọ tó bá tún wá tẹ̀ lókùn lọ síbi tí wọ́n ti bò mọ́lẹ̀ ó sojú rẹ̀ tán fi bò mọ́lẹ̀ tán ó tún gba kírọ́ọ̀tù kírọ́ọ̀tù pẹ̀lú kírọ́ọ̀tù ó di kírọ́ọ̀tọ́ọ̀nì ó di ẹ̀san ńlá méjì bí òkè ńlá. wọn ò ní jáde wọn ò ní wá tọ́ba wa dijọ́ bídíà ìjọ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ ọlọ́dọọdún wọ́n á tú jáde wọ́n ó tú yáyá tú yáyà jáde oríṣiríṣi ọ̀bẹ níjọ́ kó erin ọlọ́kan ọ̀jọ̀kan ètè níjọ́ sàrà wọ́n tú jáde yawmul hajjil akbar nù abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ gbogbo la yóò báyìí bí ṣe ń ṣe nu bídíà ni wọ́n tẹ́ bàtì wọ́n yẹn pọ̀ nídìí ká ṣe rere ẹ̀ mọ̀ pé ẹ̀ sòkú láǹfààní èsì ò wúlò fọkùnù àríyàn àríyàn sọ èsì ò ní wúlò fọkùn tá à ń fẹ́ sólẹmọlò sólè fọlọs ọ̀nà tá a gbà tá a fi rówó dáa pò wọ́n wà eléyìí bídíà ni kí ló dé tẹ tẹ̀bàtì bídíà lọ́rùn ẹ̀sìn òdodo kò wù yín ṣe lẹ́yìn náà kíyèsí wọ́n léyìn ogójì èèyàn ogójì ogún lọ́nà méjì tó di fọ́tì tá a bá rí wọn mhm, káyé yín ìgbà tí ẹ ṣe sọ̀látù jànáza what number are you? yàtọ̀ àdìsí kan tó wà sọ́jọ́ ti Aisha radiyallahu anha tó ní tá a bá rí yàn ọgọ́rùn-ún sọ́yàmù pé èyí tó ga díẹ̀ ogún ogún ogún lọ́nà márùn hundred forty gan la ń fà yìí àti ìrí wọn pé àwọn èèyàn thirty four káì bí kẹlòmí ò tún wa káì kí ni káì rẹ <laughs> ọ̀dà kìí máa ṣe fọ́tì lásán àwọn fọ́tì tó yanrantí kìí ṣe fọ́tì sakusaku kìí ṣe fọ́tì jakujaku àwọn olóńdèndè <laughs> àwọn olóòkàbú lọ́wọ́ àwọn olójú àgbákò ó ti polú gbòòrùn kó tó jáde ó láwá jíbà ṣé ni wọ́n sọ. alẹ́ ìyẹn tó yẹ pé kìí ṣẹbọ́ sọ́lọ̀ ah gbẹ́ two hundred àwọ̀ àwọ̀ bóyá láàrin márùn láwọn àwùjọ tiwa yìí abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ságbẹ́rẹ́ sẹ́yìn ọ̀run <laughs> ọmọ amọ̀kẹ́ ẹ àjẹbá kékeré sẹ́rù rẹ̀ náà sọ̀kọ̀ alákòóbá ti sálámù i need we don't need somebody like you níbí wàláì wàhálà wà láwùjọ wa iná làásẹ ní ṣé tawhid àwọn akẹ́ tawhid báwo lẹ́nu ẹ̀ ní tawhid báwo hmm? èyí tí ó jẹ́ ká sórí wọ́n dààmú pẹ̀lú ẹ̀ sògede àwọn bídé alákànrí wọn lọ bí twenty alákòóbá tí sálámù so torí di eléyìí kọ wá lè sàdédé rí bẹ́ẹ̀ sani wọn bá ṣe láyé kótó kù ó lè kàn máa jẹ́ kó ọba lùsùn náà sí kọ́ wa kú kọ́ ara lù súnà pé ní ọmọ ṣe sọ láti ṣọlá àwọn dilẹ̀ ni. tẹ̀bí wọn náà ti choose ó ti sẹ̀sẹ̀ tó pé ọ irú àwọn ẹni tó rò pé wọ́n pé ọ̀hún náà lórí ìjọ ọba kú àwọn tó ọba dòwò pọ̀ àwọn náà ni ọ̀wà wọ́n wọ́n ní ẹni tó sojú kọ̀dà bí ẹni tó sẹ́yìn sá àwọn náà wà sẹ́yìn gbẹgbẹ olóògbò ni lọ bá wà àwọn náà lè wá demonstrate ké sọ ẹ sọ láwọn àgbà sẹfẹ pé wọ́n ti yọnu láàánú yẹn gbogbo ń dè gbogbo kínní kan bẹ lára àwọn àwọn ẹtẹ ǹjọ́ ń sẹgbẹ́ ológbò ni. wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé tí wọ́n bá ti jẹ́yàn ńláńlẹ̀ Yorùbá yìí wọ́n gbọ́dọ̀ wọ́n gbé ológbò ni kọ́mọ̀ lọ́ọ́ kú lójijì abẹ́rẹ́ nǹkan mẹ́ torí àwọn ní níta máa fi takú láyà àbí bẹ́ẹ̀ kọ́ ni irọ́ lásán wàá kú tíọ́ ẹ́ níjọ́ tó bá kú ọ̀n tán rẹ dànù kò sì dájú kó ń ronú gan pẹ̀lú ògbóni kínníkínní jẹ́bẹ̀ ọ̀fẹ̀sìn òdodo lẹ̀ òsè ọlọ́run sẹ́gbẹ́ ológbò ni ó kù tán wọ́n wàá yọ ẹ̀dọ̀ ẹ̀ ó tún kú tán ó tún wá yọrí ẹ̀ àwọn ọmọ wa yarí wọn ní kí lọ fẹ́ lọ yọ mí pé alo alẹ́rù kan ló yẹn tá a fẹ́ lọ gbé ni kí lẹ́rù náà ó rí bàbá yín ni àà ah, ah. ìtẹ́yìn náà bá wọlé dáadáa ẹ máa rí agbárí mi náà bẹ̀ kò ló rí mi náà bẹ̀ tí bàbá yín náà fi fọ́kọ̀ mu kó tó kú fọ́kọ̀ mu báwò òun <laughs> náà gẹ́ bí igbá so torí ẹ ẹgbẹ́ òfò tó lọ wọ ni ẹ o ẹgbẹ́ òfò wọn ni kò wá sẹ́sìn ọ̀lẹ́gbẹ́ òfò ló ṣe tọrọ ọ̀fẹ́ kú kékeré ọ̀fẹ́ kú lójijì kó burú farabalẹ̀ kú ó kú padà kúnjọ́ kan ni so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ èèyàn ogójì tí kìí ṣẹbọ sọlọ ṣé ká tún ṣe sọ láti hàn lè sọ pé ìwọ bọ́ síbẹ̀ wọn náà bọ́ síbẹ̀ ìwọ bọ́ síbẹ̀ àtiwá àtiwá àtiwá ẹ bọ́ síbẹ̀ <laughs> imam ọyà ṣe takbira tó lè ọlọ́hu tí ẹ̀yin bá darapọ̀ mọ́ ẹ tẹ̀ o sẹ́wọ̀n <laughs> kíkọ̀ sáàyè gbogbo eléyìí ah ọlọ́ọ̀nì kálọ́ máa ń tọ́ pa mọ́ ọ̀pọ̀lọpọ̀ gan dáhùn àwọn olùpáyọ̀ ọlọ́ni ọ̀daràn nípa ọ̀daràn ni a kàn fọ̀rọ̀ alẹ́ ọlọ́ni lọ́ni ntọ́ka ti dáa ni pé ìgbà tó kù yẹn kú kárí yẹn tí wọ́n pọ̀ tí wọ́n ti sọ láti sílá insha allah insha allah a ní fẹ́yìn ogójì tì sáà pété yẹn bá ti pọ̀ dáadáa tá a bá ti kí wọ́n sọ pé kọ́jọ́ wọn tá a bá rí èèyàn ogójì na àdìsí yìí sọ pé kéèyàn ogójì kí gbogbo wọn má ṣẹbọ sọ̀rọ̀ gbogbo wọn à yóò lè díẹ̀ láwọn àwùjọ tó kàn yìí tí wọn ò fẹsìn ẹrí tó tún máa fẹsìn ṣe yẹ̀yẹ́ ó lè má sọ pé wọn náà ti gba wèrè mọ́tì nìkan ah, ah wèrè báwo ìyẹn ni kí tó máa ti ń sẹ̀sìn òdodo ti gba wèrè mẹ́sì ara eh, wọn ti pè fáìlì tí yóò bá gbé wálé ayé nù wọn fẹ́ sẹ̀sìn òdodo tí ọmọ rẹ̀ bá fẹ́ ṣẹ̀sìn òdodo yọ takò tíyàwó bá fẹ́ ṣẹ̀sìn òdodo yọ takò ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ bá ṣẹ̀sìn òdodo yọ takò ìyẹn ni pé yájọ sórí ibùsẹ̀ ó lè sórí rẹ̀ máa lọ subhanallah alazim tètè àbá wò dáadáa á rí i pé adúpẹ́ fọlọ́n àwọn àwùjọ wa náà ti ń yí padà adúpẹ́ fọlọ́n ìyẹn tó fẹ́ràn ẹ̀sìn ọlọ́run ti ń pọ̀ adúpẹ́ fọlọ́ àwọn èèyàn wọ́n gbìyànjú gidigidi wàláhì láti gbẹ́sìn ọlọ́wọ́n ọba yé nìyí adúpẹ́ fọlọ́ ọlọ́wọ́n ọba náà kúkú la láàánú òun náà ní fa àwọn èèyàn yọ kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ àwùjọ Yorùbá ti yí padà adúpẹ́ fọlọ́ wàláhì lónìí àwọn èèyàn pọ̀ tọ́kín táwọn kan retí ni kí wọ́n sọ fún wọn pé ẹ̀sìn ọlọ́ọ̀ni tí wọ́n bá ti gbọ́ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọlọ́ọ̀n kọjá kí irun wọn tún pọ̀ sí i àwọn èèyàn pọ̀ tẹ́kínú rádaràda ni wọ́n wà wàláhì àwọn náà yí padà kódà téèyàn ọ̀jẹ̀ pé kò tí ì bọ́ lọ́wọ́ pé mo gbó tẹ́tù gbọ́ tí ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ náà kó ah, dánilẹ́kọ̀ọ́ tó ń gbọ́ gbogbo tó ń fa ah, àwa ò lè máa gbọ́ ilé yó <laughs> so wọ́n ń tún ayé wa ṣe o ok wọ́n ń tún ayé yìí ṣe igbó yìí kọ́ àdẹ̀wà lẹ́nu pa máa pa so adúpẹ́ fọlọ́ so ó túmọ̀ sí pé pẹ̀lú ògo ọlọ kásàmà ti sọ̀rọ̀ ètí nù pẹ̀lú ògo ọlọ ọjọ́ ń bọ̀ tó ẹ ṣe gbogbo ẹni tó bá pe mùsùlùmí ẹ rí i pé yóò máa ṣẹ̀sìn lódodo ẹni tí ò jẹ́ mùsùlùmí ọmọ wọnú islam bí ìdìnnìlà afuwajan afuwaja bí ìdìnnìlà tó ẹ sá máa sọ̀rọ̀ ètí nù ẹ jẹ́ ẹni tó lérò pé yóò ṣèṣe yóò sì ṣèṣe pẹ̀lú èmi a máa wà níbi ntẹ́rù mi bá rò sí ọlọ́run ọba ẹlẹ́dàá kó túbọ̀ gbàdúrà wa ọlọ́run ẹlẹ́dàá kó túbọ̀ ran ẹ̀sìn islam lọ́wọ́ ọlọ́run kó túbọ̀ bá gbé sunna anabi muhammed sallallahu alayhi wa sallam àga lẹ́yìn eléyìí a mú ìkéde yìí wá sí etí gbọ́ wa à ń gbọ́ pa wuyewuye kan jà wípé wọ́n lé àwọn alùsùnà kúrò ní mọ́ṣáláṣí ọjà gbòyì níbi àti máa ṣèdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ èmi fi ń yé yín pé ẹnìkan ò lé àwọn àbí o kò sì dájú kó lè ṣèṣe kò dájú kó lè ṣèṣe ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ a ti wá pinnu báyìí pé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wa fẹ́ gbé kóńbì ìdánilẹ́kọ̀ọ́ táwa ṣe lónìí níbí ó ní ìdánilẹ́kọ̀ọ́ ti parí níbí hudan wa bushra náà kò ní wá ń bì má gbogbo ẹ̀ yọ padà sí alimadina ẹni tó bá fẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa ọjọ́ rẹ̀ ò yí padà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ Jagbo kò yí padà ọjọ́ làrúbá iná ni ọmọ wáyé ní alimadina hudan wa bushra sátidé alákọ̀ọ́kọ́ ní gbogbo oṣù ní alimadina ẹni tó bá ti fẹ́ gbọ́ kọ́ máa wá síbẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kọ́lọ́ ẹlẹ́dàá kó gbà fún wa kọ́lọ́ ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ kọ́lọ́ ẹlẹ́dàá kó túbọ̀ ṣe ìrànlọ́wọ́ àti àgbéga eléyìí tí ò lẹ́gbẹ́ fẹ́sìn rẹ̀ ìrànlọ́wọ́ tí ò lẹ́gbẹ́ àti àgbéga fún sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kani kò sí kọ́mà. nípa hudan wa bushra tó sùn ti ń bọ̀ yìí kò ní wáyé torí mo fẹ́ travel abroad so inshallah eléyẹn nígbà tí mo bá dé yọ Allahu akbar Allahu akbar.